من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكسائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الظلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́run ọba ọba gbogbo ìgbà ọlọ́run ọba ọba gbogbo àsìkò ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá tí ọ̀dẹ́ nìkan ti parí ọ̀ká ọlọ́run ọba tí ó dá àwọn ẹ̀dá rẹ̀ tó wá sí ọlọ́kan ọ̀jọ̀kan ìdẹ̀ra fún wa nítorí kí wọ́n lè bá a mọ́re fún nínú àwọn tí ọlọ́run bọba tọ́lá la ga tó ṣèdẹ̀ra tó pọ̀ fún làwọn ọmọ Ísírẹ́lì ọ̀kan ọ̀jọ̀kan àwọn àdẹ̀rọ ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga tó wá sí fún wọn ìwà mẹ́nu bà nítorí wípé ká lè bá àti bẹ̀ kẹ́kọ̀ọ́ ká sì mọ̀ pálá àánú lọ́lọ́run ọ̀kan nínú ìdẹ́ra míì tọ́lọ́run wá ṣe fáwọn ọmọ Israel olèrè tá a fẹ́ ké lónìí tá a fẹ́ mẹ́nubà ọlọ́run ọba ní. ọlọ́run ní wàhálà iná alaykumul ghamam ẹ̀yin ọmọ Israel àwọn ọlọ́run ọba tó láàrẹ́ ga a sì tún òjì ẹ̀ kó síbò yìí. ظللنا عليكم الغمام الغمام الصحابة òjì ẹ̀súdò ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ni a ní kó síbò yìí kí nìdí tọ́lọ́run fi ní kí ẹ̀súdò kó síbò wọn. kí ni àǹfààní kí òjìji ẹ̀sùjò kó síbòyàn ẹja akọ ẹja akọ àwọn aléèrè tí òjìji tí bá ń bẹ tí òjì òjì a máa bẹ ń bò míì ibi ó sì tún gbóná bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ṣùgbọ́n tó bá ṣe pé òjì ẹ̀sùjò ni síbi alẹ́ kí gbóná má yóò tutù. dọ̀lálínà aláìkúmù alìkọ̀máàmù alìkọ̀máàmù tọ́lọ̀ ọba ń sọ̀rọ̀ ń ba rẹ̀ ń bí asahaba ni òun ní òjìji ẹ̀sùjò nítorí pé òjìji ẹ̀sùjò òun ní èémú gbígbóná wá iṣẹ́ tọ́lọ̀ ọba ọba tọ́lọ̀ àrẹ́ká sì fẹ́ kí òjìji náà ṣe òun ní wípé oòrùn tí ó máa ní wọn lára ọlọ́ọ̀ni ọmọ pa wọn. kí wàá lọ fà á tọ́nà fi ṣe bẹ́ẹ̀ fún wa torí àyà yìí ó ní tó so má ọlọ́run ọba tó láàrin ga lẹ́yìn àyà yìí ó padà tọ́ka sí ti bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ka sí ọlọ́run ọba tó láàrin ga lẹ́yìn tí Musa aleyhi salatu wa salam tó kó àwọn ọmọ Israel kó lábẹ́ Fìràwọ́n nàtàn tí wọ́n ti là á. ọlọ́run ọba wa sọ fún anabi wa musa yìí kí máa kó wọn lọ sí al-ardu al-muqaddasa máa kó ọ lọ síbi ilé ọlọ́run ọba tó má ilé ọlọ́run ọba ọba tó láàrin ga tó má yìí tó ní kó máa kó wọn lọ òun ní Baitul Maqdis lọ́lọ́run ọba fi ń sọ nínú máyídà yìí pé wa idh qala Musa li qawmihi. Musa li qawmihi ya qawmi dkhulu. الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم ولا ترتدوا على أدباركم وتنقلبوا خاسرين وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم

لهم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا <laughs> النبي موسى عليه السلام ìsọ fún àwọn ènìyàn rẹ wípé kọ́ ya ní dhkuru ni'matallahi alaykum ẹ̀yin èèyàn mi ẹ rántí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́kan ọ̀jọ̀kan tó ṣe lẹ́yìn lórí idh ja'ala fikum anbiya ẹ̀yin wọ̀nyí náà lọ́lọ́run ọba gbé àìmọye ànábì dìde nínú yín àìmọye àwọn ànábì rẹpẹtẹ wa ja'alakum muluka. ọlọ́run ọba tún ṣe yín ní ọba lórí ilẹ̀ ẹ̀yin náà lè tún jọba lè tún darí ilẹ̀ wà á ta kùn. ohun tí ọlọ́run ọba ọba tó rẹ ga tí ò fún ẹnì kankan nínú àwọn àgbáyé tí ń bẹ lásìkò tẹ́ ń lo ayé ọlọ́run ọba fẹ́ yín ọwọ́ ni akọ́wùn. ilẹ̀ ibi tó má eléyìí tí ọlọ́run ọba ti kọ fún yín pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa gbé ẹ máa wọbẹ̀ lọ ẹ máa ń sùn bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ọlọ́run ọba ti kọ́ lẹ̀pẹ́ yìí lẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ẹ ń sùn bẹ́ẹ̀ wà látàn. wàlá tàrútàjú àlá àdébàrí kùm ẹ má padà ẹ̀yìn o ọlọ́run ọba ti kọ́ wípé ibẹ̀ yẹn ààyè yín ni àwọn síyáṣà kan bẹ síyáṣà tún náà àlàmíyà nìsín tó ní í ṣe pẹ̀lú àyà yìí táwọn náà ń kílẹ̀ mú wípé Baitul Maqdisi àwọn làwọn ní síbí kùránì gan sọ wípé káwọn máa lọ ọbẹ̀ ọlọ́run ọba ti pè ń tà wọn ṣùgbọ́n àní wọnú ọ̀rọ̀ síyáṣà ńbẹ lára ń tí àwọn Júù fi ń pa àwọn mùsùlùmí lónìí wọ́n ní Baitul Maqdisi àwọn làwọn ní even kùránì kọ́ jẹ́rìí sí páwọn làwọn ní. ọlọ́run ní ẹ máa wọbẹ̀ lọ ọlọ́run bá ti kọ́ ọ́lẹ̀ fún yín wípé ààyè ibẹ̀ ààyè yín ni wàlá táwọ́tà dúró àlà. ẹ má padà sẹ́yìn torí tẹ́ ẹ bá padà sẹ́yìn tẹ́ ẹ bá ìwọ̀lú yìí ẹ ṣòfò èsì wo ni afa anabi wa musa. wọ́n ní rẹ̀ Musa inna fiha qawman jabbarin àwọn èèyàn kan ń bẹ nínú ìlú àwọn ajẹnipa ni wọ́n wa inna lan nadkhulaha. táwọn wa ni ọba jáde kúrò ń bẹ̀ àwọn ò ní wọ bẹ́ẹ̀ o. fa in wọ́n rí fún tí bá ti jáde ìgbà náà wọlé àwọn òní wọlé nínú wọn torí pé kìí sáyà tá a fi gbà sèkò àwọn akẹ́kọ̀ọ́ ṣe fún wọn yìí kí àá ebi olùgbàgbé òdodo nìyí ibi àwọn tí ń bẹ̀ tí ń bà yín lẹ́rù ṣé wọ́n lágbára tó àwọn nàní ẹ sì ṣẹ́gun àwọn ẹ أبدا فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعد tí èèyàn bá máa ya tọ́ọ̀gì nínú ẹ̀dọ́ ọlọ́run kò sí ẹjí tọ́ọ̀gì ẹ̀dọ́ tọ́mọ Ísírẹ́lì wọ́n ya ògbóǹtarìgì tọ́ọ̀gì ẹgbọ́n tí a sọ fún ànábì Mùsá wọ́n ní inna lan nadkhulaha abadan. máa dáàmú fíhá ha kódà kó lọ́lọ́run lọ sọ fún ọ lọ́tọ̀ yìí àní gbọ́ ibi tó ní àwọ̀ yẹn àní wọ́ àfi táwọn ajẹnípa ń balẹ̀ kú ń ló kù fa iya omi afa tí a bá ti jáde á jáde tí wọn ò bá jáde láyéláyé àní tọba wa níbẹ̀ náà ló sì ń lọ tọ́ ọ bá ti ní àfikún ọ̀sáwọ̀ ọbẹ̀ ní ọwọ́ àmọ́lọ́wọ́ bá rẹ ó pè ìwà àti ẹ̀ jọjọ lọ ọbẹ̀ ẹ lọ bá àjà ẹ mọ̀ wà dẹ́wò pẹ̀lú àdúró àmì tí wọ́n ti rí pẹ̀lú ntójú wọn ti rí pẹ̀lú tí wọ́n ti béèrè lọ́wọ́ Musa tó ti dojú tí rí òdodo wọ́n rí ìwà àtọ́lọ́wọ́ bá rẹ ní àwọn tọ́ọ̀gì wọn ní iná àwọn onákọ̀ ìdú níbi tá a jókòó sí ni nígbà wa àtọ́lọ́hún bá jà tán ìwà bá wa ń bí ìlú ibi tí a ń pariwo pẹ̀lú àwọn ni lónìí wọn làwọn ò ní wọ bẹ̀. wa ní àwọn akọ wọn lẹ́kọ̀ọ́ á fún wọn. fa iná ha yàtí hùn nàfin àrùn. فلا تأس أرأيك فإنها محرمة عليهم أربعين سنة láti ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ yẹn ní fún ogójì ọdún wọ́n kàn máa dààmú dààbò lórí ilẹ̀ ni wọ́n à ní rí lu wọ̀ fún ogójì ọdún wọ́n à ní rí bí a wọ̀ tí wọ́n láwọn ọ̀wọ́ wọn àfi káwọn wá lọ jà wọ́n à ní wọ̀ bẹ̀ lógójì ọdún ńlẹ̀ lónìí wọ́n à ní bẹ̀ yatlihuna fi ard wọn máa tára ara ni ní ma bí wọn lọ mọ́ wọ́n máa dààmú kiri wọ́n sà máa rìn bí ìgbóná káàkiri gbogbo orí ilẹ̀ yín mo rò pé a máa irú ìlú tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ yìí desert ni desert àwọn àyè bẹ́ẹ̀ ṣe lè tó láàrin ìgbà tọ́lọ̀ wá ní kí wọ́n máa rìn kí fógójì ọdún zanna aláyẹ̀kù. ọlọ́run ọba tó wá fẹ́ jẹ́nira pọ̀ jù fún wa ẹ máa ọlọ́run wa ni wípé bí òòrùn dẹ́sàtì tí máa le tó kò pa wọ́n wa ni ẹ̀sìn ọmọ abẹ fún gbogbo iye ọdún tí tí mo pé rí wa ni pé kò ní gbóná máa nítorí wípé ọlọ́run ọba kò fẹ́ fìyà jẹ wọn ó fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni wàzọ́lọ́lá ọlọ́run wá lò òjijì lásán ọlọ́run wá lò òjijì tẹ̀sídò torí tó bá lò òjijì lásán wọ́n rí nira bóòrùn bá mú wàhálà bá kọ̀ bá bá sábẹ́ igi á rí nira. bẹ́yàn náà lé bẹ́yàn ti ń fẹ́ra ni ọmọ yòógùn lára bí ìbá ṣe tó ní èsì. ọlọ́run wá ní wípé ẹ wà lábẹ́ òdi òdi tí ò ní gbóná ọlọ́run sì dára fún wa bí ó sì dára fún wa. fún ogójì ọdún òjijì wà gbogbo bí wọ́n kiri bí wọ́n kiri ọlọ́run ó ní lára àwẹ̀ là ọjọ́ oní ìkálukú mọ̀ká òrùnmọ̀ tó mú díẹ̀ lónìí kò ì sánmọ́ lọ bí ara ilẹ̀ haúsá léèrè ọlọ́run bá ṣe léyìí fún wọn láàrin ìgbà yẹn lẹ́mí ànábì Mùsá náà bọ́ sí ó sì wàhálà fáwọn ọmọ Ísírẹ́lì kú ni tó fi lọ́ọ́ bọ́lọ̀ ìkan nínú dẹ̀rọ ọlọ́run bọ́ bá tó láàrẹ́ lórí wọn ni wàá fọ́ lálẹ́ náà. bá fèdèrè ẹlẹ́yìn ó ní fún wa ṣùgbọ́n àwọn ìtọ́lọ́wọ́n bá sọ lẹ́yìn wàdọ́ láyìnà ó ti ṣẹlẹ̀ ṣáájú ẹ̀ torí yẹn ti ń jẹun kó tó di wípé wọ́n sọnù yorùbá làyè mi ti yé wà á ń sálínà aláìkọ́mọ yìí máa ń nà wá sí. ọlọ́wọ́n bá wá ní pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ebi ò ní payín ẹ̀sìn ní dààmú ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ máa wáṣẹ́ kiri kẹ́ ẹ tó jẹun ọlọ́run wá sọ ẹyẹ kalẹ̀ láti sánmà bíbà gbogbo sẹ́ta aláǹsẹ̀ torí kíni torí ń tá a jẹ ni àwọn ọ̀wá ní ṣiṣẹ́ kan gbowó oṣù kan lọ́ọ́ máa fi ra nǹkan bébí bá ti ń kọ́ bọ́ọ̀tà kó mú un tọ́ jẹ ni. wa anzalna alaykumul manna was. kí wàá lo oúnjẹ tí wọ́n máa jẹ oúnjẹ méjì tọ́wọ́ jù láyé nìsín oyin oyin ògidì oyin tí èso oyin haúsá oyin dúdú one litre èló ni one litre oyin gidi ní ṣé two five five nǹkan kọ tó bá lẹ́sìn ni ó mà ní ìyẹn sì lè mu one litre tán lẹ́ẹ̀kan náà omi pure water tá a mu ẹlòmíì lè mu mẹ́rin márùn tó bá ti mu bẹ́ẹ̀ ó ti mu ju one litre lọ téèyàn bá fẹ́ ra oyin one litre two five àwọn títí wọn bá lẹ́sìn two two two thousand. oyin yìí lọ́lọ́run wá ní pé káwọn ọmọ fi sóúnjẹ ká máa mú bó ṣe wọ́n láì ní mú wọn jẹ̀dí. wàsálíwá ọlọ́run ní ọtún máa jẹ ẹyẹ àsálíwá àsèmán ẹyẹ lọ́lọ́run tí ní kí wọ́n máa jẹ bí àwẹ̀ bá dé kí ni kálukú fẹ́ fi bẹ̀rẹ̀ àwẹ̀ adìẹ ẹyẹ àwọn táṣìírí adìẹ gan ọba bò wọn lọ ọrọ máa díẹ wọn yà jóná pólíbàgì wọn sàgbà àwọn tèmi náà sàjà díẹ. bẹ́ẹ̀tù náà bá tún dé adìẹ náà ni kọ́dà ẹ̀wọ̀n àwọn tí ò ń ṣe mùsùlùmí báwọn náà bá tó fẹ́ẹ́ ṣe ọdún tí wọ́n máa ń ṣe náà adìẹ náà ni. torí ẹran adìẹ yìí ṣe ẹran téèyàn máa jẹ anytime. adìẹ bọ́lá tó bá tóbi dáadáa lọ́dún eighty five ni tó bá tóbi tí ò ní rogbo ìtí ọba bá ní rògbò dáadáa ní two five ó ní three five yẹn sì ni ẹni ọlọ́run bá ràn lọ́wọ́ dáadáa tí ò jẹ́ tán díẹ̀ ní òkú torí ọlọ́run bá fún ọlọ́run rẹ a máa jẹran ẹ wá máa ta ló mọ́ wa bóyá ní tí wọ́n rí ọbẹ̀ ni àwọn àfẹ́ eléyìí ọjà parò rí búrọ́dà tó ń jẹ ó yàtọ̀ sáparò tọ́wọ́ bá jẹ àparò èèyàn wọn mọ̀ kọ́ yàtọ̀ sẹ́ran búrọ́dà ẹ á lára búrọ́dà o kò dùn bí ibi tàparò ah, èyí ó sì ọ̀gá lẹ́sì irú ẹyẹ báyìí irú ẹyẹ báwọn ẹyẹ tí èsì wípé wọ́n kó àwọn kankan jọ wọ́n wá fi ń fún lóúnjẹ ẹyẹ tí ń jẹun fún ara rẹ̀ ẹyẹ tọ́lọ́ ọba máa ma sọ̀kalẹ̀ tí ń jẹ lórí ilẹ̀ ó yàtọ̀ bí ẹ bá jẹ adìẹ yorùbá tí yẹn bá tọ́jú dáadáa ó dùn ju adìẹ àgíríkì lọ àgíríkì lè lè ràn jùlọ o ṣùgbọ́n yóò dùn ó lẹ́nu yóò sì dùn eléyìí ò ní kẹ́kọ́ bí ẹ bá ń jẹ òun tó bá pọ̀ díẹ̀ kò súnmọ́ kẹ́ ẹ tètè bẹ̀ gbé àìsàn tó bá jà gíríkì yìí pọ̀ jù ó lè gbé àìsàn láti bẹ̀ àfikọ́ ọjọ́ máa wà ń bá àwọn ẹyẹ eléyìí tí wọ́n wá ń jẹ fúnra wọn tí wọ́n ń jẹ ewéko tí wọ́n ń sálẹ̀ jẹ tí wọ́n lọ jẹ lórí àtàn ọlọ́run wa ní kí wọ́n máa bọ́ ta kí wọ́n máa jẹ́ bó ti wọ́n. bẹ́ẹ̀ bá wá fa tan ẹyẹ tí wọ́n bá fa ya báyìí wọ́n sì máa fi kó oyin wọ́n máa kó dasọ́ fún. bẹ́ẹ̀ lóyún ìbá rírú ẹ̀ fi sínú lónìí yóò dúpẹ́ fọlọ́ kò ní í gbàgbé òní yìí. wá ṣe oúnjẹ ẹ̀gbẹ́ ààwẹ̀ àbígbà àtúnu kì í ṣe gba xmas tàwọn kẹfẹ́ rí oúnjẹ gbogbo gbà bọ́ọ̀tà ni tóbi bá ti ń pọ̀ kò sí kó ṣe o ò ní sẹ́yìn kẹ́ iṣẹ́ tó ṣe náà ni pé kó o mú un àwọn wọ́n sì gọ̀ kì í ṣe ẹni tí ó máa sá lọ tẹ́ máa wá dààmú ó mú ìṣe wá wù ọ ni tẹ́ ọ bá sì mú kó o ṣe é kì í ṣe wípé ọmọ wa wòye pé mo fẹ́ gbé kíníkà kíní fi jẹ́ o tún gbé oyin sẹ́gbẹ́ kọ́ máa jẹ́ lọ ọlọ́run sì dẹ̀ra fún wa yóò sì dẹ̀ra fún wa ah! ọlọ́run lọ́mọdé tẹ́lẹ̀ mí ti ń jẹ wá owó wà nù ọlọ́run máa ń tọ́ ẹ kí òkú tí jẹ one one one pé owó yóò ní di parí sùn ẹlòmíì tó ti yọ zero yòókù ẹlòmíì tí òjò dá sí zero gàrí ni gàrí nígbà nígbà àdánwò tó dé gàrí náà bá tún gbówó lérí kò wá sí mu ẹni àwòmá o. Eh, àwọn èèyàn mọ olókùúta dánwò ọ̀rọ̀ àmọ́ sani ọmọ yọ bí wọ́n bá yọ mi títí títí ó náà ti mọ̀ pé sàlẹ̀ òkúta ní tún bẹ́ẹ̀ àwọn èèyàn kan wá ń bẹ ọlọ́wọ́ bá wá wọn ó ní wọn ò ní í tí wọ́n fi rí wọ́n mọ̀ wọ́n bọ̀ ọ́ ta wọ́n mẹ́yẹ wọ́n mọ̀ àfọyín jẹ́ lóhùn. ọlọ́ni kùlú mìíràn tọ́yìnbá ti máa rọ̀zọ́kànnà kún ẹ máa jẹ nínú àwọn àjẹ ẹ̀mú tó má eléyìí táwọn ọlọ́wọ́n bá pèsè fún yín ìjẹ ẹ̀mú mímá àwọn ọlọ́wọ́n bá la pèsè rẹ̀ ẹ máa jẹ ọlọ́ni wa máa bọ́là mu. ọlọ́ni wa máa bọ̀là mu náà. àìgbọ́rọ̀ sí wa lẹ́nu wa wọ́n ṣàbòsí fún wa àwọn ṣàbòsí fún wa wàlákin kánú. ọlọ́run ní ara wọn ni wọ́n bò sí tí àbá ló fẹ́ bu ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga sí kò ní ìbọn sí ara rẹ̀ ní òbòsí torí pé ọlọ́run ọba ọba tó ga ó àlọ́ tí àbá ló ń òun mètè dá ọlọ́run bọ́ mọ́ wò hàtà idha lámùyòfìlẹ́tì hàn ọlọ́wọ́n bọ́ mara alábòsí lára yóò àmọ́ rò kó ń gbá yóò máa rí ṣe ọlọ́wọ́n nígbà tó ń bá gbà mú kò ní bọ́ gbà tó ọlọ́wọ́n bá bá gbà mú kò ní bọ́ gbà mú. nínú sọ fáwọn ọmọ Israel ó ní pé ẹ máa wọnú ìlú lọ ẹ máa lọ Baitul Maqdisi ẹ máa lọ bẹ̀ èmi ọlọ́run ọba ti kọ́ pé ìlú yìí ni ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ẹ máa lọ bẹ̀ ẹ wá máa wọn tọ́lọ́ ọba fi tì í fakulu minha haythu shi'tum raghada ẹ má bẹ̀rù wípé tẹ́ ẹ bá débẹ̀ kí lẹ́ẹ̀ máa jẹun bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ máa jẹ ẹ máa mú ẹ tún máa gbádùn lọ ìgbádùn yóò tún tẹ̀síwájú ni ah ọlọ́run ṣàánú wa àwọn tí wọ́n fẹ́ kú sídìí òṣèlú kò sí ní tí wọ́n fi fẹ́ kú bẹ̀ ju wípé oúnjẹ ọ̀fẹ́ mọ́tò ọ̀fẹ́ gbogbo nǹkan ọ̀fẹ́ kò jù bá ń lọ kéèyàn jókòó lẹ̀ báyìí wọ́n wà gbóúnjẹ báyìí kò sì ní í ṣe ní owó oṣù ẹ̀ téèyàn bá dáhùn àpò kan owó oṣù ọkàn wà ń bẹ̀ ni kò lè fọwọ́ kàn bọ̀ wá travel travelling allowance bí oṣù bìkan sleeping allowance transport allowance wọ́n fẹ́ lè máa gba cough allowance allowance kọ́ gbogbo kan allowance rẹ̀ ń bẹ bí wọ́n travel owó làwàlàwàlà wọ́n kàn travel lásán owó health insurance tó ti wà fún wọn bí nǹkan bá ṣe wọn wọ́n tọ́jú wọn lọ́fẹ̀ẹ́ ni housing allowance ń bẹ wardrobe allowance wọ́dúrópù làwọn àlàkọ́ ìgbọ́ inú àwòsí ilé wọn ṣe ni wọ́dúrópù wà ṣùgbọ́n wọ́n tún gbà láwàǹsì ẹ̀ ẹ wá ní wọn nítorí òfé kú ìdínú tani ọ̀yà ni òun rí pé òun gbowó oṣù kò ní náwó oṣù ẹ̀ síìtì kan ó ti níye páàkà síìtì ó ti níye bá a ṣe mítì ó níye ẹ wá máa wọ gbogbo síìtì yìí ní oṣù kan sóde pé gba twenty twenty kìíní oṣù míì ń bẹ wọ́n lè má síìtì pé ẹ̀mẹ́rin wọ́n á síìtì wọ́n kàn síìtì lásán ó sì máa ṣeré pa ẹlòmíì ò ní wí kankan yóò kàn jókòó báyìí ní ọmọ kan newspaper kọ ẹlòmíì ò ní kankan rí láti dọ́dọ̀ tí wàá mẹ́dísìn kọ̀ọ̀sán kankan rí kọ̀ọ̀sán i support kan kọ̀ọ̀sán kankan ẹlọ́sà jókòó ní ẹ máa wí tẹ́ ẹ máa wí kó wo tèmi ọ̀sà ti wọlé ọ̀sà jókòó àwọn tí máa wọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ ẹ̀ lé ẹ̀ ní rí gan-an yọ̀ọ́yà ọlọ́jọ́kọ̀ síbi kan tiẹ̀ ni òun bá gbèsè ayé ẹ lọ owó sì wọlé yóò pé ìdíjà mi fẹ́ kú díẹ̀ nù bí a ka pépà owó bí a ṣe kíní kan owó ìgbádùn irú àwọn àgbádùn yẹn lọ́wọ́ aṣọ fáwọn ọmọ Israel. ọlọ́run ní kẹ́ ẹ máa jẹ ẹ máa mu níbi tó bá wù yín lórí ilẹ̀ náà ẹ máa gbádùn lọ ọlọ́run wa ni wọ́n jẹ́ fún ọ̀nà wẹ́n. ibi ọ̀yà akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ọlọ́run ni ẹ máa wọ ẹnu ọ̀nà léyìn inú ọ̀nà baitul makadis ọ̀rọ̀ tó lálàáfíà nù sùjàdá bóun ó sì wọ bẹ̀ pẹ̀lú sùjúdù kí wọ́n máa wọ ní sùjúdù kí ni kí wọ́n sùjúdù mẹ́ kí wọ́n forí balẹ̀ ṣé yóò forí balẹ̀ tí wọ́n máa wọlé lọ ẹ̀tẹ̀ ẹ̀rùkù àṣé rùkú sùjúdù ni ẹni tí bá máa rùkú fún yàn ń ṣe sùjúdù fún ni o ibi tẹ́mi lọ́nu o tọ́ ọ bá máa rùkú kíyàn ẹ ra sà wá ẹ̀tọ́ ọlọ́run ló ń gbé fún yẹn torí ọlọ́run ní wọ́n dẹ́ kúló libáàbà ẹ máa wọlé ọlọ́run ọba lọ lẹ́ni tó tẹ̀ kọ̀kọ̀rọ̀ kọ̀sọ́ torí téèyàn bá forí kanlẹ̀ kó lè rí mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tí yóò máa wọlé ẹ̀ nígbà tí ejò gan àyà ní fi wọ́ kì í sórí káwá ní kéèyàn ó gbórí nílẹ̀ kó máa wọnú òbí kan lọ rárá kán tẹ kọ̀kọ̀rọ̀ ni àṣé títẹ kọ̀kọ̀rọ̀ àṣé sùjúdù ni ibi tá à ń lọ nù o alamtara ilama alamtara ilama khalaqallahu min shay'in yatafayya'u dhilaluhu 'an yamini wash-shama'ili sujjadan lillah ọlọ́run ní orí àwọn nǹkan tó lọ́wọ́ bá dá àwọn igi nìyẹn atẹ́gùn wọn òjijì wọn máa fẹ́ sọ̀tún yóò máa fẹ́ sósì wọ́n ń forí balẹ̀ fọlọ́ ni ṣé wọ́n forí kan lánàá wọ́n tẹ̀rí bá ní àbí wọ́n tẹ̀kọ́ yìí gbogbo ká máa rùkú fún yàkọ̀bá sílámù mu sùjúdù ni àyè ṣe sùjúdù fún yàn àyè rùkú àyè kúnlẹ̀ àyè kúnlẹ̀ asalaamu aleykum ní kíkí islam ṣùgbọ́n èèyàn ò ní kéèyàn má pọn ní ọba ju yàn lọ́lẹ́ èèyàn ó ṣàpọ́nlé níbi ọ̀rọ̀ ẹnu níbi ìbálò níbi ìṣe torí pé kúnkúnlẹ̀ àwọn yorùbá náà ti ní èyí ṣèwà ìjọba lè ṣèwà tinú ń bẹ nínú nílẹ̀ yorùbá wọn a sì máa kúnlẹ̀ pààyàn wọ́n ní ẹ lọ kúnlẹ̀ fún tó bá ti gbà á wọ́n ní ẹ lọ dọ̀bálẹ̀ fún tó bá ti gbà á bẹ́ẹ̀ ni àyè ẹ̀kọ́ ọ̀làná ìsìláàmù ni ẹja ajó kún wa lójú ẹlẹ́mìíràn wà ní sẹ́kùn mọ́ra ṣe báyìí lásán wàdé kò lóyìn rárá ọlọ́ọ̀ni ẹ máa wọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ lẹ́ni tó tẹ́ kọ̀kọ̀rọ̀ títẹ́ kọ̀kọ̀rọ̀ ìforíbalẹ̀ ni mo rò pé títẹ́ kọ̀kọ̀rọ̀ kí ni o ìforíbalẹ̀ ni o má tẹ̀ fẹ́ lò mí àyàfi ta ni àfọlọ́wọ́n bọba tọ́lá rẹ̀ ga wa kó lóhùn. àwọn ìsírẹ́lì wọ́n bá tún gbé bí wọ́n ṣe ṣe dé ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá ti wá wọlé lọ ẹ máa sọ wípé hítọ̀ tán ìtumọ̀ hítọ̀ ni wípé èrè ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ wa há dànù hàtọ̀ yàhùtò kéèyàn há nǹkan dànù mo rò padà yé mi tí ọlọ́ni ẹ máa sọ pé hẹ́tọ̀ tán èrè ọlọ́run ọba há ẹ̀ṣẹ̀ wa dànù àwọn ẹ̀ṣẹ̀ rìbá ní hẹ́ńtọ̀ tán hẹ́ńtọ̀ tán hẹ́ńtọ̀ tán àwọn wèrè wọ́n bá ju rúùmù láàrin hẹ́ńtọ̀ sì nìyí kiri dírú àbí kiri ọkà bàbá tí jẹ ní bẹ́ẹ̀ wọ́n bá fi ṣe ẹ̀yẹ́ hẹ́ńtọ̀tún lọ́rọ̀ ni wọ́n máa wí wọ́n bá sọ di hẹ́ńtọ̀tún hẹ́ńtọ̀tún hẹ́ńtọ̀tún wọ́n bá tún yí padà. ìyẹn lọ́wọ́ bá sọ ń ṣàlàyé pé fàbájálá lọ́dún iná bọ́là mu kọ́wọ́lán rọ́yọ̀ láàrin pín. àwọn alábòsí inú wọn níta sọ fún wọn bá tún yí padà àwọn kan máa ní hẹ́ńtọ̀tún àwọn kan máa ní hábàtún. ajúlóòrò sí láàrin bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń bẹ ń gbòòrò náà ti ń pèrè àwọn láàfáà fún yín ilé ìfìdí wípé ọ̀pọ̀lọpọ̀ àdánwò tí ń bẹ láyé lóde òní àwọn èèyàn ń tẹ̀lé lànà ọmọ ni bá bá sọ̀rọ̀ kọ́lá ìlàdí lè ẹni tí ń bẹ lọ́dọ̀ ẹni tó ọ̀tọ̀ ni bá máa sọ ọ̀tọ̀ níbi máa anábì ní àlẹ́ àyínú ṣàkóń wọ́n ní anábì láwọn àjẹ́ ń bẹ̀ kìí sì ṣàjẹ́ ní jẹ́ àyínú ó yàtọ̀ wọn torí pé èèyàn àrí a máa ẹni dáadáa afáàrí èèyàn dáadáa máa ní àyínú agbára ni tọ́lọ̀ fi sójú ọmọ èèyàn ọba jáde ó mítìn nítorí tí báyìí ní wa ní àfáà dáadáa ni wọ́n wá bẹ̀rù ọlọ́wọ́n bá lótìtọ́ àwọn àfáà bú lókúta bọ́lọ́wọ́n bá bá sọ̀rọ̀ wọ́n yí padà mímọ́ yí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá padà ọjọ́ rẹ ti pẹ́ tọ́ọ̀gì kan bẹ tí ń da yẹ́rú nìsín yóò ní Bukhari tọ́lọ gbàdísì wá ẹ máa kó ti Bukhari Bukhari tọ́lọ lánàbì ìṣúra ìsìn parọ́ mẹ́ni ẹlẹ́ni ń máwọn ẹni tí wọ́n ti lọ bá tí wọ́n lọ sí wájú Ọlọ́run tó wọ́n mọ ibi tọ́rọ̀ tó wọ́n jà sí. kọ́rọ̀ máa bá àyàn ẹni ọba tilẹ̀ já filẹ̀ pẹ̀lú tiẹ̀ mọ̀nà ti pé njọ́ kan ọ̀kan náà àfa wa Sheikhul Albani alayhi rahmatullah wọ́n ń ṣe rọ́dù fáwọn kan tí wọ́n ṣe rọ́dù fún wọn láìtọ́ ibi tí wọ́n ti wá ń ṣe rọ́dù yẹn lọ wọ́n wá ó wá kẹ́ nìkan ah wọ́n ní lakinnahu intaqala ila rabbihi ṣùgbọ́n ẹni yìí ti bọ́ síwájú ọlọ́run àwọn ò ní ṣe rọ́dù fún wọn àwọn filẹ̀ kí àwọn tó kù láyé ni ẹjẹ́ máa ṣe rọ́dù fún wọn ó ti lọ wájú ọlọ́run ó ti lọ bá ṣe é Imam Bukhari tó wá sọ kí wọn àti ìbí bàbá bàbá bàbá bàbá bàbá tiẹ̀ tó ṣiṣẹ́ fún Islam tí gbogbo àfẹ́sìn pawọ́kọ̀ yìí pé asahul kutubi ba'da kitabillah tíra rẹ̀ ni ìwọ wá ní ọ̀rẹ́ ni tó fẹ́ bú má ẹni tó kù tí wọ́n ń bunu ọwọ́ àjẹlẹ́gẹ́tì. ẹ̀ẹ́. tábàlà wọn bu ìmáàmù Bukhari afọ́fúngbẹ́mú ní òpòlú ibi tá a ti lọ oní kíkà máa yí ọ̀rọ̀ kọ́nà ọba ọba tọ́lá rẹ̀ gan sọ nǹkan ká máa tú bò míì máa mi hẹ́n ee ẹ̀ torí nǹkan ọlọ́run ní yàwó màdà dé ẹ̀hún kó làwọn náà ṣe ń tẹ̀lé ọlọ́run ọba lọ́ dáa jù tó bá sọ̀rọ̀ tán yóò tu lẹ́ẹ̀ka ó ní kùlú ẹ̀ máa jẹ kí ló fi síwájú ẹ̀ mìíràn tọ́ yìí bá ẹni pé ntọ́ mọ́lẹ́ máa jẹ o mo ní ẹ máa jẹ ẹ má jẹ tí o ní tọ́ iye bá torí ìgbà lónìí ọlọ́run ní a máa jẹ gbogbo nǹkan lọ rárá òní ní gbogbo nǹkan tó lóun bá yóò máa dé máa wo ọlọ́run ní lọ́jọ́ máa kó gbogbo àwọn èèyàn bí ó ní pẹ̀lú wọn kí ọlọ́ni ẹni abá fún tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún àṣé màámù yẹn tíra ni tíra ni màámù bẹ̀ yẹn yàwó mànàdé ń wọn ọ̀nà àsìn bí kìtàbí àmàlìhìm ọjọ́ tá a máa pèèyàn kọ̀ọ̀kan pẹ̀lú tíra ibi tí a kọ́ sí ọwọ́ rẹ̀ sí iṣẹ́ ọwọ́ rẹ̀ yẹn ni ó wà máa ju ibi tí ó máa lọ ìdílé fìdí màámù nìyẹn wàkúlà ṣẹ́yìn ẹ̀yìn. أحصيناه في إمام مبين أحصيناه في wọ́n sì ń ka yàsí wọ́n ń sa yàsí wọn mọ̀ túmọ̀ ẹ̀ yàsí tó lò ọlọ́ọ̀ni gbogbo nǹkan pátápátá àti kọ́ pé sínú ìmáàmù sínú kùmáàmù wọn kọ sí ọlọ́run náà kọ́ pé fi ìmáàmù mọ̀ bí ẹ̀dá ìmáàmù ló wọlé ọlọ́run kí ìmáàmù ni tíra ní jẹ́ máàmù ìyẹn wọ́n ti sọ pé kùránì ń tura wọn yóò sì yanjú ọlọ́ni wa kò lẹ̀ gbogbo nǹkan pátápátá àjẹkọ́ sínú lahul mahfuz akọ́nù tíra ìmáàmù lọ́lọ́run pè ìmáàmù yẹn náà lọ́lọ́run wa ń sọ bẹ̀rù náà ìgbé yàwó màná di àwọn kólà òlà ṣìn dé ìmà. bọ́lá tó bá dọjọ́ àkìyàmà ìmáàmù kálukú láàfi pé èsì pé yàwó àmà tó ìmáàmù yìí ọ̀dà ẹjọ́ wa ní ìmáàmù mẹ́rin kọ́ ẹ̀mí ẹlòmíì gùn ẹnìkan jẹ̀ ìmáàmù ó kì í ọ̀dà ẹni tí ò tiẹ̀ ní ó ní ìmáàmù jimá ó ní ìmáàmù rátìbí ó sì ní ìmáàmù yídì ìmáàmù ìwọ ni ó tó sẹ́yìn ẹ̀ wọ́n kà máa fi rákà yà wọ́n wà máa sọ pé àwọn atákọ̀ ìwà àlìjẹ́ndà náà ni ẹ̀mọ́ owó wá ibi owó yìí náà ni wọ́n máa dàrú ni o. Qur'ana al-fajr inna Qur'ana al-fajr ka tẹ́ ẹ̀ bá ní tàbí sẹ́yìn lèyàn máa sọ wàláì àdéhùn ń bẹ́ lù ú. àwọn tọ́kì ọlọ́ọ̀ni ẹ máa sọ wípé ìtọ̀tún ọlọ́ọ̀ sì tún tún kan rẹ̀ naghfir lakum khatayakum tughfaru lakum khatayakum yughfaru lakum riwaya mẹ́ta ni ọlọ́ọ̀ bá ní pé ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ á ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín máa ní ká ha ẹ̀ṣẹ̀ yín dànù tẹ́ ẹ bá ti ń tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa á sì ha dànù gbogbo àwọn àṣìṣe yín ọlọ́wọ́n bá lára ha dànù àwọn ní ẹ̀yìn tọ̀tún wọn ò tọrọ tọrọ ni wọn mọ̀ tọrọ. gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà bí ti ń ba nǹkan jẹ́ inú àwọn aláfa ọlọ́wọ́n bá sànù wa o yíyí nǹkan padà èèyàn máa yí gbólóhùn rẹ̀ padà yíyí nǹkan padà èèyàn máa yí tùmọ̀ rẹ̀ padà nínú èdè ládùúgbò téèyàn bá ní hítọ̀tàn ẹsẹ̀ wa dànù tó bá ní hítọ̀tàn kínú kínú jẹ́rú mùrùpá ti yàtọ̀ hítọ̀tàn ẹsẹ̀ wa dànù hítọ̀tàn jẹ́rú àbọ̀gà bàbà ṣe ẹ̀rí pé ẹ̀rí yàtọ̀ kékeré ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kírun fún àwa ń dà ń ká wò ó wọ́n ṣe kí ni wọ́n ń dá nǹkan wò àwọn bàbá lè máa ń mú ọ̀pọ̀lọpọ̀ fájà àlùbáríkà ni o ọlọ́run ọba ọ̀sọ́ fájà àlùbáríkà kalẹ̀ fájà àtọ́lọ́n ti lálùbáríkà tẹ́lẹ̀ yóò ṣe fájà àlùbáríkà alihamudu rabili ah, ah, kùránì ọlọ́run kùránì ọlọ́run torí pé a gbowó báwọn yẹn bá wá já múrí kọ̀ọ̀kan jọ gẹ́rí ní mangalori àwọn bàbá eléyìí tiẹ̀ tíráì torí wọn bàbá yẹn ti máa mà ní wàhálà ìwọ̀n tíráì torí pé wàhálà tẹlumi ń ṣe nù wọn láti rí ẹ̀kọ́ ẹni tó sọ fún mi bàbá wa ti sọ fún mi rí pé àtùpà làwọn ó gbé lálẹ́ tí wọ́n fi lọ abà àbí tí wọ́n ti gbà kéwù nínú gbó wọ́n kàn wọ́n lọ́nu gbó pẹ̀lú àtùpà wọ́n lọ gbà kéwù ni o wọ́n wà á rìn lọ ní wọ́n bá gba kéwú tán lóru náà wọ́n máa bọ̀ pẹ̀ látùpà kò sí náà lóko lóko alájọ ẹ̀ láti àbá tiwa níṣẹ́kí lọ́wọ́ àbá ọlọ́sàn bí wọ́n ti lọ́nu bí wọ́n ti padà nu bí wọ́n ti lọ́nu bí wọ́n ti padà nu lálálẹ́ bí wọ́n fi gbogbo àárọ̀ sí sí oko bí wọ́n bá jẹun àwọn àgbà bẹ̀ lọ. àwọn bàbá tí wọ́n ka gé ilé màǹgàlúùmì wọ́n sì sí díẹ̀ wọ́n sọ dàwọn kànáńkórí ayé òde òní lọ. ẹnu wọn bá bi tó yí àwọn bàbá òun mọ ni wọ́n ṣe máa wọ́n sì dúró tì ẹ àwọn akàràǹkọ̀rí ayé òde òní kọ́ da ọ̀dọ́ ọmọ tí ọ̀pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ tí ọ̀dọ́ ọmọ ogún ọdún lọ ìtọ́ jù kálí ó ti fẹ́ gbẹ́nu lé táàtì yóò ti wá yáyàkuyà wọ́n lè ló ti fóbìnrin mẹ́ta lóyún wọ́n lè ló ti ń gbàyàwó pápá àpáyé ti gbọ́ pé ti kọ́ lẹ́ńtì ń lo mọ́tò ikùn rẹ̀ ti tóbi kí ló dì í kùn kí ló dì í kùn wọ́n sì ti dóde wọ́n ti wọn sojú ra ẹni kí ni ń já pakòpakò níbi kò rí nǹkan bíi tẹ̀sùbá ẹni wọ́n tí mi àti ẹjọ́ jọ ń sọ̀rọ̀ tó èsì tó kọjú tẹ̀sùbá kan bó ẹkú jọ mẹ́ta ẹ ẹ ẹ ẹ kà á lọ a sì jọjọ́ ń sọ̀rọ̀ kí ló wá èmi àti ẹ sọ̀rọ̀ tún ka ọ àníyàwó ọ jáwọ́ dúró sì ka lọ jẹ́ ẹ̀ẹ́dáwà náà gbọ́n ibi tí ń ni kí káwa gangan ká ṣe kínní ká gbọ́n. àwọn èèyàn ọ̀nà méjì ni ọ̀rọ̀ ọlọ́run ọba padà ẹni tí ọlọ́run ọba sọ nǹkan kan tí ó pè bá mi nítorí àníyàn abú tí ń bẹ lẹ́mìí ẹ̀. àwọn a ti sọ fún alátàṣàrò bíi aya ti famana wọ́n ní ọlọ́run ọba ni ẹ má ta àyà mi lórúkọ kúrò lálágbà ọlọ́run ti ní a máa ta ayò òun lówó pọ̀ kú sí ní tọ́lọ̀ ń sọnù. wàkúlù. ọlọ́run bá ní ẹ máa sọ wípé ìtọ̀tún ìwé ọlọ́run bá ṣàánú wa bá ẹ̀ṣẹ̀ wa dànù ọlọ́run ní ẹ bá ti ń wí bẹ́ẹ̀ náà ọlọ́run ní gbogbo àṣìṣe yín àádọ́nù wasanazidu lilmuhsinin àwọn tí wọ́n bá tún wá ń jó ní dáadáa nù yín tẹ́lẹ̀ á tún ṣàlékún oore tiwọn. fàbádàlá lazina zalamu. fa'anzalna. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم ọlọ́run láwọn alábòsí inú wọn ọlọ́run yìí ṣàbòsí ẹ máa wo ọlọ́run bọ̀ sọ kí fàkọ́ọ́lù ọlọ́run ọ̀sọ́ kí fàbádàlú kì í ṣàbòsí torí pé kì í ṣe gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìyẹ̀rọ̀pá agbọ́miyé kì í ṣe gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ àbòsí ni kéèyàn máa kó àwọn èèyàn pọ̀ àbòsí ni.

ẹni ọba jẹ́ ìbọ́lọ̀ eh, tí máa ṣe nu lọ́lọ́run ní fabadala alladhina zalamu. ọlọ́run ní àwọn tí wọ́n ṣàbòsí nínú wọn bí yàrá jẹ́ àárọ̀ fún fìmínú fún sí nínú wọn kì í ṣe gbogbo wọn wọ́n yí gbólóhùn tá a sọ fún wọn wọ́n yí padà kéèyàn ọba sọnù ọ̀rọ̀ ọlọ́run kọ́kọ́ yí padà. bí èèyàn ọba máa sọ àwọn ènìyàn nu ọ̀rọ̀ ọba ni wọ́n á kọ́kọ́ yí padà ilé ìjọsẹ́ pé láàyè tó pọ̀ nínú lọ́lọ́run ọba ti ròyìn wọn wípé wọ́n máa ń yí ọ̀rọ̀ ọlọ́run padà ni o. ọlọ́run níbo ọ̀tọ̀ níbi tá a sọ̀rọ̀ sí ọ̀tọ̀ níbi wọ́n yí sí. فلا تبع وابتغاء وابتغاء وما يعلم ọlọ́ni tọ́lọ́ ọba bá ń sọ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ tí ń sọ àwọn àmì kalẹ̀ فأما الذين في قلوبهم زيغ àwọn tí ẹ̀mí wọn ò gbádùn àwọn tó ṣe wípé ìyanu ń bẹ nú ẹ̀mí wọn fàyà tábì ẹ̀wò náà máa tàṣà rọ̀ eléyìí tí o bá clear sí wọn nínú ọ̀rọ̀ ọlọ́run tí màá wọn ò débẹ̀ wọ́n lò ń ga làwọn fẹ́ lò ìbẹ̀tẹ̀ kọ́ wọ́n fẹ́ dá wàhálà alẹ̀ lórí ilẹ̀ yìí ẹlòmíì kò tó fẹ́ ṣe àwọn tí ń fẹ̀sìn ọlọ́run bó ti tó lọ́ fẹ́ bú ẹ̀ẹ́n tí ò wáyé inú àlùkùránì ni ó tójú bọ̀ wá bẹ̀tẹ̀ kọ́ ọlọ́run ní àwọn ń ti wọn ìtukùtù wọn mà wá káàkiri ẹ dákun ẹja sọra ẹja mẹ́ta mà tẹ́tí sí fàbádàlá ladhina zalamu qawlan. ọlọ́run ní ọ̀tọ̀ ní ń tá a sọ fún wa àwọn alábòsí inú wọn wọ́n padà fa anzalina. bima kanu sẹ́rí tọ́lọ́wọ́n bọba tó láàrin ká tó fi dá sáwọ̀ ìdánipọ̀ sànù wa tó bá ṣe wípé èèyàn máa bò yẹn sí láyé kò sí wípé ọgbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba ni ah! ẹlòmíràn kà máa pààyàn lọ ni yọpa èèyàn tó bá wù yóò wò pé kò kú sẹ́ni tí ó bìun ní nàìjíríà yìí tí ìbá ṣe pé àwọn ìjọba eléyìí tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ àwọn èèyàn kan bẹ tí wọ́n bá ṣe àṣegbè bẹ́ẹ̀ náà ìwé ẹ̀kọ́ n táwọn èèyàn rò pa gbé ni tí wọ́n ṣe ti ń yẹ lómi lọ́wọ́ báyìí àbí nígbà tí èèyàn kan tí wọ́n bá ń ṣèfù bíi five bíi nine hundred thousand àbí nǹkan ṣàkáǹtì èèyàn kan nígbà fifty lójúmọ́ nígbà tá a bá la fẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́ tá a ní kí àwọn ènìyàn bíi thousands of people bíi tá a kan apply fúnṣẹ́ káwọn apàdé nbìkan káwọn èèyàn wá pọ̀ ká tún máa tẹra àwọn mẹ́lẹ̀ kan tún kú ẹni tí ò àwọn èèyàn wá dá owó èèyàn thirty thousand lákòjúwe wọ́n wá dá one thousand yẹn lónìí three million kìíní <laughs> bẹ́ẹ̀ èèyàn bíi thirty thousand wọ́n dàbí wá one thousand three million kìíní àbí ọ̀rọ̀ máa ń tọ̀ sọ sí òjú bẹ́ẹ̀ lọ èèyàn thirty thousand wọ́n dá one thousand kẹ́nìkan ó sì dá gbogbo ẹ̀ sápò kẹ́nìkan wá dá gbogbo ẹ̀ sápò kó tó má fọ́n ṣe kankan ṣe thirty million ni ah, kẹ́nìkan wá dàbí kò bá ṣe ẹja ní thirty million kẹ́nìkan wá dàbí bí ẹ̀sà pò kó tó má fún wọn ṣe kankan onìkan sì dá gbogbo ẹ̀ náà kò sì sọ́fà òyìn ṣe kankan àwọn kan tó tẹ̀ra wọn pa ń bẹ̀ àṣegbè ní kékeré táwọn yóò mú táwọn ènìyàn máa sọ fún wípé iye báyìí ni òṣìṣẹ́ ti ń bẹ lọ́dọ̀ wa iye báyìí ni tó sì pé tó bá wá sanwó òṣìṣẹ́ òun tó sì rojú ẹ̀ tán bíi three hundred million tó wá sẹ́kù yóò sì máa làkàntì ẹ̀ nìkan owó oṣù tiẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gan lóṣù mẹ́ta ó tó three hundred million ṣùgbọ́n lóṣooṣù yàtọ̀ sówó oṣù ẹ̀ bíi three hundred million làkàntì ẹ̀ ìwà ara lé kíní kan bílíọ̀n fọ́ọ̀mà ìfi six hundred kíní kan mílíọ̀n ọ̀rà lẹ̀ ẹ wà dánwò àwọn tó bá yẹ kọ́ lọ́wọ́ bọ́ ọba tọ́lá rẹ̀ ga àbá ní gbẹ̀sán ni ah, ilé ayé ilé ọbàjẹ́. láfàsádà àti ìlà tẹ́ ẹ bá rí pọ́lọ́ àwọn ọba tó là rẹ́ kájá lágbára tó ní pé ká máa fi àwọn kan dí àwọn èèyàn kan lọ́wọ́ ní gbogbo ilẹ̀ ọba ti bàjẹ́ ọlọ́run láwọn tí wọ́n jálábò sínú wọn á sọ ìyàkalẹ̀ lé wọn lórí kó lè bá a máa jẹ́kọ̀ọ́ fáwọn tí ó ṣàbòsí pé ẹ má ṣàbòsí àtúbọ̀tán àbòsí ọ̀dà ọlọ́run ẹ máa wọ ọlọ́run ọba tó láàrin gẹ́gẹ́ tí wọ́n sọ lọ́mọ̀ ọ̀rọ̀ sọ jù gbàtọ́ ọlọ́run ọba lòun sọ yàlẹ́ lórí yìí mọ̀ ọ́ kíá kí ló fi tọ́lọ̀ ń jẹ wọ́n yà ó níbi máa kàánú wọ́n ní bisábàbí fisikihim bisábàbí fisikihim báwo yẹn sábàbí yà ni ó ní nítorí wípé wọ́n ń yapò kí ìsọlọ̀ nítorí yíyapò kí wọn tọ́lọ̀ ń bá fi wọ́n á lẹ̀ ẹni tí ò yapò kí náà jọyìn wọn bẹ́ẹ̀ ni àbí kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ gbọ́n táwọn èèyàn bá ti ṣe tí ń rówó bẹ́ẹ̀ pàápàá nílẹ̀ Yorùbá ẹlòmíì ò ní ṣe nǹkan mi o. àwọn ọmọ kéékèèké ń bẹ ọ̀sọ́rọ̀ ọmọ ní àwọn ọmọ school orin láwọn fẹ́ kọ jẹun orin ni à ń kọ bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ àwọn tó fẹ́ gbá bọ́ọ̀lù jẹun lẹ́dẹ̀ ìṣó ni wọ́n wá sí irun wọ́n ti gbà sáré lọ wọ́n ti lọ seventh day wọ́n ti lọ àìsùkúrù wọ́n wá gbá bọ́ọ̀lù gbá bọ́ọ̀lù wọ́n kù àwọn kan náà ti ń pèrè ní ìsìn yẹn ti ń pèrè àwọn kóòtì àwọn ọmọ tí wọ́n jáde secondary school díẹ̀ rí sukù wọ̀ wọ́n bá ká ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ kan jọ wọ́n mọ̀ kó lápò wọn ni wọ́n mọ̀ gbowó lọ́wọ́ táwọn. ọlọ́run kọ́ sànù wa tí ọlọ́run bá fi alábòsí ilẹ̀ tí ọba gbà mú gbogbo ayé ọ̀dà alábòsí nítorí wípé táwọn èèyàn bá ti ń ṣe ti ń jẹ́ ó ní obìnrin fẹ́ ṣe kí lọ́sọ̀ gbogbo ayé dolóṣèlú ebi torí owó ọ̀rọ̀ ṣùgbọ́n tí èèyàn bá mọ bí tátùbọ̀ tán mi ń já sínú wọn yọ fà á wọn lẹ́nìkan ó dìbò kó wá wọlé ó ní láyé òun ò tún débi òṣèlú mọ́ òun ó sì fi ìlú ilẹ̀ òun kú ọ̀dọ̀ nàìjíríà yìí tọrọ wá láti ìlú ọba náà ni ìlú ọba ní yorùbá máa ń pè lọ àwọn kẹfìrí ìlú ọba ọlọ́run ṣàánú wa ọwọ́ àwọn ọ̀dọ̀ àwọn òyìnbó. ìwà ń sọ fẹ́ nìkan wípé ah òun tún dédé òṣèlú mọ́ èyí ti jẹ́ ó ní kò sí nǹkan tó kù akọ àtàbò rẹ̀ kì í gbogbo nǹkan ní ẹni kò ń jẹ́ nítorí kò ń lè bá wọlé kò sí tóun ọ̀jẹ́ ṣé ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ti ń bẹ lọ́fẹ̀ẹ́nu bàtán lọ́jẹ́ kí ni túmọ̀ ó jẹ́ náà ó jẹ́ náà wọ́n ń oníkóhùnsá lọ máa túbọ̀ alùpùpù ẹ̀ òun ò tún dé díẹ̀ mọ́ àwọn tí wọ́n á ń wọlé ọlọ́run lọ́ọ́ máa ti ń jẹ o ọlọ́run lọ́ọ́ máa bí ẹ tí ò wọlé nu o ọlọ́run lọ́ọ́ máa bí wọ́n torí ara wọn bọ̀ ọlọ́run lọ́ọ́ máa ti ń fi búra ìyẹn náà lọ́fà tó fi jọ́jẹ́ pé àtúbọ̀tán yìí dá ẹ máa wo tí wọ́n bá jàǹbá ara wọn ẹ tí wọ́n ṣẹlẹ̀ síra wọn bí ikú gbóná bí nǹkan gbóná torí ibi tí wọ́n torí ara wọn bọ̀ wọ́n ti ti ọ̀dọ̀ ara wọn borí èṣù Eh, ẹni ọba ṣàbòsí ọlọ́run ọba ọba tó lára gé òní fi í kó lè bá a jẹ́kọ̀ọ́ fáwọn tí yóò ṣàbòsí kí wọ́n má dá lábòsí. ọlọ́run tí wọ́n já lábòsí aṣọ ya kalẹ̀ fún wa tí bá ní ríjísán ìyẹn da kéwúrú torí ìdọ̀tí ní jẹ́ bẹ́ẹ̀ ìgbà tó bá ní ìyanu. ara ibi tí lárúbáwá fi yàtọ̀ síra wọn nu téèyàn bá ní rígísán ẹlòmí ò lè mọ̀ pé tí mò ń pè yàtọ̀ síra wọn rígísán ìdọ̀tí rígísán ìyà sọ yàtọ̀ <laughs> tó o bá ti ń pè bí zẹ́ẹ̀dì zẹ́ẹ̀dì ìbò ìyànà tó o bá ti ń pè ẹ́s eléyẹ ìdọ̀tí nù rígísán ìyà rígísán ìdọ̀tí láti débi táwọn bí máa kàánú ẹ̀yà látara pé wọ́n ya fáàsì kíkọ́ mọ̀rò pé akílẹ̀ ọlọ́run tó wá jẹ wọ́n yà sí ọlọ́run làwọn ní fọwọ́ fàyà fúnra wọn ọlọ́run má jẹ wọ́n yà o n ta ṣe tá a fi lẹ́tọ̀ sí àlọ́dọ̀ ọlọ́run ọlọ́run má jẹ wọ́wọ́ ọlọ́run má jẹ adé bẹ́ẹ̀ ọlọ́run gbogbo ilé yìí tá a ti ń ṣe tá a fi lè lẹ́tọ̀ sí ọlọ́run kọ́ gbà lọ́wọ́ wa ó fi dáadáa pààrọ̀ innahu ala kulli shay ìjẹ́ra ọlọ́run ọba ṣe pọ̀ à ń bọ̀ wá bí àwọn míì ọlọ́run aṣọ àjọlá lọ a tún rí àwọn àdẹ̀rà ọlọ́kan ọ̀jọ̀kan tó tún sí fáwọn ọmọ Israel ọlọ́run kò fi àsìkò ń gẹ́ subhanaka Allahumma wa hamdika tààrà rẹ̀ tó níbẹ̀rẹ̀ naam ení èjì ẹ̀ta ẹ̀rin ọ̀ya wa alaikum salaam àrùn. kéèyàn mú ààyè kan nínú mọ́ṣáláṣí pé ààyè mi ní kò dá ṣùgbọ́n tó bá jókòó síbi kan tó fẹ́ padà síbẹ̀ anabi sallallahu alaihi wasallam òun ló ní ààyè yẹn jù òun ló láàyè yẹn for that ọjọ́ òun ló ní ṣùgbọ́n kò gbọdọ̀ dé lọ́la lómi tó ti máa ń ṣẹlẹ̀ ládàá pọ̀ anábì ní káwọn èèyàn mọ ládàá tí ń ni ẹnìkan ò ní gbàfẹ́ nìkan pé àjọjọ dé ìwọ kó síbẹ̀ yóò ní yàrá jẹ́ àṣì istihamu pé ara pípa ni ẹni ó kọ ni ó kọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí pé àmọ́ tó wà mi o ah, mú orí ibẹ̀ yìí tó wáyé kí wọ́n mọ̀ wọn ò bá láwọn ju lórí ẹ̀ wọn ò bá láwọn ju àwọn kan wò pé kí sáà ti dúró síbi kan ẹlòmíì ò tiẹ̀ wọ́ọ̀rì sáfù àkọ́kọ́ kọ sáfù kejì ní kẹta ó lè tó tiẹ̀ gan rárá rẹ̀ tí ò ní jẹ́ ìyókù <laughs> ọlọ́run bọ́ sànù wa naam wa aleykum salaam naam bẹ́ẹ̀ni. Eh, ìbéèrè ń dá now. ok alùsùnà ntẹ̀yà ma fi ndị dá nna mà méjì alákọ̀ọ́kọ́ ìròyìn ni ẹlẹ́ẹ̀kejì onírìísí ìrísí yẹn nígbà míì ó lè má lẹni tó ní ọgbọ̀n tí sòkòtò rẹ̀ ò sì tó lẹ̀ ó lè jẹ́ amadíà tí ì tẹ̀sí mùsùlùmí rárá kódà àwọn náà lẹ́lẹ̀ àánú àwọn ìyàwó wọn tí ẹ̀ bá rò pé alùsùnà ni kan ni kí ẹni tí sòkòtò rẹ̀ kàn gbé sókè yóò ṣe mistake mo rò pé aláyé mi tiẹ̀ amadíà ìsàlùsùn téèyàn bá yí sí àwọn ìsàlùsùnà ọ̀tọ̀ ọlọ́ọ̀nìyàn irungba wọn le ju taba jurugba gbogbo wa ẹkọ irungba ẹnìkan nu sí àlejò gbẹ lọ ṣùgbọ́n yìí ní ọ̀pọ̀lọpọ̀ náà afa sunna ní pé kì í ṣe mùsùlùmí wọn kà fara rẹ̀ ṣùgbọ́n irun gbọ́n rẹ̀ gbogbo àwa tá a wà ń bí tá a bá ha gbogbo ẹ̀ kò tó irun gbọ́n tiẹ̀ nìkan bí alùsùnà ló ṣe rí kì í ṣe sàlùsùnà àwọn táwọn èèyàn máa ń rò sàlùsùnà làwọn tí ì gbélé àwọn náà súnmọ́ alùsùnà ìmọ̀ bóyá ọ̀rọ̀ mi yẹ yé o àwọn náà súnmọ́ inú àmì téèyàn fi máa mọ ẹni tó jó ń súnà. ó pé kó mójútó súnà anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò wá kù síbi irungba nìkan ṣùgbọ́n irungba ńbẹ́ńbẹ́ kéèyàn má fa sọ̀wọ́ lẹ̀ kí ṣòkòtò yẹn nọ́mà ńbẹ́ńbẹ́. ẹ̀wọ̀n eléyìí ìrísínú ó wá àròyìn òun pé kí ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó ṣe ibẹ̀ yẹn wá ti fẹsẹ̀ kọ kò sẹ́nìkan tí ń bẹ láyé tí ó ní alùbídíà lòun alùsùnà kálukú ní òpèrà wọn ẹ ọyà wa sọ̀rọ̀ tààfi mọ̀ bóyá alùsùnà ní àbí alùsùnà ibẹ̀ yẹn wà ní nǹkan wà ẹ̀yin ò lè fi appearance lásán mú alùsùnà ó ń bẹ nínú ẹ̀ o lásán mú pé o ẹja agbọ́rọ̀ ẹnu ẹ̀ náà ibo ní pèpè sí so ti mọ́jọ́ àbí ọ̀mọ́jọ́ ṣé kí ni ìgbàgbọ́ rẹ̀ ń pa àwọn sábẹ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀lọ́run lọ́kàn tiẹ̀ irú èwo ni bẹ̀yẹn lèyàn tí wàá máa ń ṣẹ̀ṣẹ̀ mọ alùsùnà gidi ṣùgbọ́n gbogbo kálukú alùsùnà náà ni ó pèrè ọlọ́run ṣàánú wa ṣé dáhùn náà. No. nígbà tí a fẹ́ yẹ̀yàn wọlé níṣẹ́jú rẹ̀ yóò túmọ̀ sí nǹkan kan náà wọ́n fẹ́ wọlé níṣẹ́jú àwọn èèyàn kan náà ni ẹ bá sọ bá wọn òye sọ bá wọn àgbàlagbà àwọn àgbàlagbà <laughs> wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní pé ah bó ló ọmọ náà bàjẹ́ yọ bá ìyá ẹ̀ sẹ́mi ló ń kí ṣùgbọ́n bá máa bá ti máa fún èèyàn kò sí tí wọ́n ṣe mọ́ ní gbà èèyàn náà wà ní dájú èèyàn náà ò ní jájú sí wọn èèyàn ò ní yájú yàrá bàbá àwa náà kọ àkíní kan bàbá ẹ̀yin náà lẹbi wá àkíní kan kankan ẹ níbi tẹ́ tí a sí bí àwàdà bí nkankan wọ́n padà gbà èèyàn ò ní kéèyàn mọ̀ kí wọn máa o èèyàn mọ̀ kí wọn ṣùgbọ́n kí wàá ṣe pé ẹ̀tọ́ ọtọlọ́ ni yóò wá gbé fún wọn wọ́n gbà wọ́n gbà tí wọ́n bá ti máa máa yàn kébi tí ṣe tiẹ̀ nìyẹn wọ́n gbà ṣùgbọ́n tí problem tá máa ní ni pé àyífẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ Ah, ọkàn máa wọn máa pè yàn lọ ọmọ kọ́ máa wọn máa pè yàn ẹ̀bẹ̀ Ọlọ́run kọ́ Ọlọ́run kó bu aláṣìírí ní àbá arún nǹkan máa bàbá lọ́wọ́ ń wo àpò wọn ò ní náà ti pé yàn ọ̀dọ̀wálẹ̀ kankan ọ̀dọ̀wálẹ̀ <laughs> kọ́ ọ̀dọ̀wálẹ̀ ni wọ́n ní ẹ̀yin tí ọ̀dọ̀wálẹ̀ ọ̀hún ẹ̀yẹ máa bí ìpamẹ́ yìí ọmọnu kò ní dọ̀bálẹ̀ fún inú tọ́sí pé yọ pẹ́yìlẹ́ ọmọdé adá àwọn ò ní sọ pé yà wà àwọn tá a sì rí wa wọn ni ọmọnu ọmọ amánu ìdọ̀bá yẹn nìkan náà ni ṣùgbọ́n tí wọ́n ti kékeré ọmọ dáadáa lọ́mọ nǹkan yọnu ìyẹn lè já mójútó ọlọ́wọ́ bò aláṣìírí àṣírí owó bò náà wa aleykum salaam wa rahmatulah náà sẹ́rí àìnù yẹn kò sí lágbára kò sí lọ́wọ́ èèyàn kọ́dẹ̀ ń tó ní kò ní mọ̀ pé ni kì ṣe tí yẹn ọmọ alálàkàlà kì í ṣe eléyìí tí ó máa lọ ṣèpàdé kì í ṣe tí wọ́n máa gbé fún yàn kì í ṣe bẹ́ẹ̀ àìní agbára kan ni yóò kàn wá ń bí ojú ṣùgbọ́n tó bá fojú wòyàn tó bá rò pé kí nǹkan bá ṣẹlẹ̀ sí tí ń rò nínú ẹ̀mí ẹ̀ yóò ṣẹlẹ̀ sí ń tán kì í ṣe pé wọ́n máa mọ ẹ̀rí pa àwọn tí wọ́n fẹ́ fi nǹkan ṣe yàn àjẹ́ ọ̀lẹ́yẹ ìjọ wọn ní àwọn kankan tí wọ́n mọ̀ pọ̀ pé ẹ lọ fi síbi báyìí àìní ìṣe báwọn ní í nǹkan kan yóò kàn wò ọ́ lásán náà ni bọ́tún tó rò pé kó ṣe ọ̀yàn yóò ṣe ọ́ ṣàlàyé mi tiẹ́ anabi eh, wa yaakub ó ní yaaba ní yazahabu yaaba ní ya látàdé kùnú mímbà mi wáhid wájú kùnú. gbàtí anabi wa yusuf aleyhi salatu wa salam ó ti wà ní masari ó ti má boro rẹ̀ sọ́dọ̀ bàbá àwọn wá fẹ́ jẹ́ kí wọ́n lọ àkótẹ́ tí má boro rẹ̀ sọ́dọ̀ ńgbà náà. ó sọ fáwọn ẹ̀gbọ́n rẹ̀ wípé ọmọ kan bẹ lọ́dọ̀ bàbá yín ẹ mọ ọmọ yẹn wá tẹ́ ẹ bá ti mọ ọmọ yẹn wá yìí fún ló sì sì láwọn ọmọ tí bàbá rẹ̀ bí wọ́n wá jẹ mọ́kànlá bàbá kan náà ló bí jọra wọn bàbá wọn wá ní ẹ lọ nígbà tó gbà tán tó o ó wá ní ẹ bá wọlé ẹ bá ti wọnú ìlú ẹ má gbójú ọ̀nà kan náà torí ra àwọn ọmọ wọn sì jọra wọn ẹlòmíì tí ojú burúkú ń bẹ lára rẹ̀ nù ojú ló ṣe ilé ṣe torí àyínú ló fi ní ká má gbọ̀nà kan wàjẹ́kọ̀ọ́lù min abẹ́wà min. ó ní ẹgbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ torí táwọn èèyàn bá rí tẹ tó tẹ̀lé ayé wọn máa wò pé àá àbí ẹ̀rọ àwọn ọmọ yìí ọkùnrin gbogbo wọn ọmọ mi àbí wọ́n sì tọ́ra wọn wọ́n sì mọ́ fónífóní ah, ìbẹ̀rẹ̀ lómi ti rò kúrò sí ẹ̀yin ó bá ní àyínú kò sí lágbára rẹ̀ kò ní lágbára yóò kàn ró náà ní ìṣẹ̀lẹ̀ ìyẹn lànà mi ń sọ ìyẹn ló fà tó yẹ pé tí nǹkan bá ṣèèyàn látara pé àyínú wò ẹni àyínú náà ni ó tọ́jú ẹ̀ tí ó ni pé yóò kàn ṣàlùwàlá omi tó bá lò kù yóò dàlù tó bá ti dàlù ẹ̀ ń tàn ọ́ gbádùn tó bá ti dàlù ẹ̀ ń tàn là yóò gbádùn sáàjẹ́ lè ṣèyàn yóò níbi báyìí la fi sí ni yóò níbi báyìí la fi sí ni tàbí kó ní yọ̀ lọ rúbọ kan tàbí kó ní yóò mú nǹkan wá tẹ́lẹ̀ ìbá ti ṣàlùwàlá tó bá ti dẹ omi ẹṣin tán lára rẹ̀ ó yá tàbọ̀ wẹ̀ omi tó bá fi wẹ̀ kò kéńtọ̀ náà lọ fi wẹ̀ ara rẹ̀ ó yá ọlọ́run bó sànù wa ọlọ́run mọ̀ sọ wa ẹja mójútó kúlẹ̀ àwòdò méjèèjì dáadáa pẹ̀lú ògo ọlọ́run àìnù òní ní àlà náà ọ̀rẹ́ mọ́ṣáláṣí ìbò eléyàn ọ̀sán fáyìn ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ìbò. lẹ́gbẹ̀ẹ́ wa ń bo sí lọ́dọ̀ yìí níbo mọ́ṣáláṣí sọ́mìlì. nǹkan ti dé mọ́ṣáláṣí bò ó. àwọn kan gbowó lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ mi ò lówó tí ì jẹun àwọn àlẹ́ gbowó kódà kéèyàn máa disturb àwọn èèyàn ní mọ́ṣáláṣí ṣùgbọ́n kí ẹ wá sọ̀nà ju gbowó ẹni tí ẹ bá ní kẹ́kọ̀ọ́ pa ni tàbí kó gbé ní tá sọnù tàbí ká fi kọ́ra wa yí pé ẹjẹ́ àwọn kìtà wà wà nù mọ́ṣáláṣí ká máa fi silence so kò sí nǹkan tó ní pé kí fóònù ọmọ rìn kì mọ́ṣáláṣí kọ́ mọ́ di àwọn tí ń kírun lọ́wọ́ ni débi kí àwọn wá sọ di ní máa fi pariwo fún mọ́ṣáláṣí ọlọ́run bọ́ ṣàforíjì fún wa eléyìí ọba sílámù ọba sílámù yóò ló lè rìn kí mọ́ṣáláṣí àwọn èèyàn lè wàá kọ́ ẹ̀mù nínú mọ́ṣáláṣí ẹ̀mù ṣé tí a bá wá ń ja ẹ̀mù nínú mọ́ṣáláṣí wọn ní pariwo ẹ̀mù ẹ̀kẹ́ tí wọ́n bá ní ẹ̀mù ẹ̀mù wọ́n ń jẹ kẹ́ wrestling <laughs> naam so àwọn èèyàn lè wàá jà kó sí nítorí kéèyàn má sọ̀rọ̀ mọ́ṣáláṣí tàbí kéèyàn má pariwo àsìkò ìgbà téèyàn ń ṣe ni pé kó má di àwọn tí ń kírun lọ́wọ́ tí fóònù ẹ̀ bá wá ríngì kò sí nítorí kéèyàn máa mú lórí ìran kó pa ìyẹn lè pa kò sí nǹkankan ọlọ́run bọ́ sànù wa yóò kọ́ àmọ́ tí wọ́n bá gbé bọ́ sí ẹ̀yìn kúlẹ̀ ẹlẹ́yìn kéèyàn máa wẹ bọ́ wọ́n ràn kéèyàn ti bẹ̀rẹ̀ àbí bá máa pé dáadáa lọ lọ dànù ọlọ́run bọ́ sànù wa. sọ nǹkan kẹ́ńtàn rí wa pẹ̀lú proof of ownership wọ́n ẹ̀sìn wa sọ wọnù kọ́ sọ kọ́ wa rí wa kó ìsọ̀ ntí ọ̀sọ̀ nù iye rẹ̀ subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa anta